tá sọ nípa vaginal discharge kí nǹkan máa jáde látọjú ara obìnrin kí ni ó ń jẹ́ bẹ́ẹ̀ gan kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ vaginal discharge. Vaginal discharge is just like fluid that is produced by the body to keep the vagina clean and to prevent it from infection. àti nǹkan tí pápákọ̀ vaginal discharge ni pé omi tí ara ń tí ojú ara ń secrete láti lè jẹ́ kí ojú nǹkan ọmọbìnrin kó clean ó fẹ́ máa kó tó ń fọ́ mọ́ tó clean àti láti má jẹ́ kí àìsàn bíi infection kó wọ ojú ara yẹn nǹkan tá à ń pè ní simply vaginal discharge nìyẹn ṣùgbọ́n tó bá dín pé bóyá ó ti wá ń pọ̀ jù ó ti ń ní kọ́lọ̀ bóyá bíi green àbí bíi yellow àbí bíi white àbí bóyá ó ti wá ó ti wá ń fà ó wá dàbí múkọ àwọn táìmù yẹn ni ẹ gbọ́dọ̀ káràmásìkí ẹ wípé ó ti ń ju nọ́mà vaginal discharge lọ. kí ló wá ló lè mú máa yọ kọ́lọ̀ tó lè máa yọ mí tó lè sọ di mí tó lè sọ di tó lè máa fún ní mí kọ́lọ̀ tó lè máa fún ní green kọ́lọ̀ kí ló lè fà á. màá ṣàlàyé oríṣi vaginal discharge tó wà. ó yá. the first one the first vaginal discharge tó wà òun ni white discharge white discharge yẹn máa ń ṣẹlẹ̀ yálà èèyàn fẹ́ bẹ̀rẹ̀ menstrual cycle àbí èèyàn parí menstrual cycle white discharge nìyẹn then ìkejì tó wà òun la máa ń pè ní clear clear wetty discharge ó wà clear ó dẹ̀ wà ó dẹ̀ wà ó wà clear ó clear kò ní kọ́lọ̀ ṣùgbọ́n ó wá tún dàbí omi ó wá ó wá ó wá wà wetty ìyẹn ni tíyàn bá tí ara èèyàn bá move bára obìnrin bá move tó bá bẹ ọkùnrin fẹ́ bá a ṣe àjọṣepọ̀ omi tó máa ń jáde lára wọn yẹn òdì starch náà ni àbí bí àtìyàn bá wà nínú oyún tíyàn wà nínú oyún omi tó white tó máa ń jáde yẹn kò kí ní gist kò kí ní kò kí ń smell kankan kò kí ní anything àwọn yẹn ni irú discharge kejì tó wà ìyẹn la ń pè ní white and uh, uh, wet sorry clear and wetty discharge ìkan náà tún wà clear clear ó wà clear bọ̀ ó wà stretch bóyá ó dàbí ó máa ń fà àbó dàbí mucus. ó máa ń fà ó máa ń fà bí ikun. ó máa ń fà bí ikun ṣùgbọ́n ó clear wẹ̀ kò ní kọ́lọ̀. ó mọ́. ìyẹn ẹni tó bá bẹ́ẹ̀ nìyẹn ẹni tó bá ovulate ẹni tó bá ovulate ló máa ń sà máa ń ní irú nǹkan irú discharge ẹ̀dẹ̀ nìkan náà tún wá wà ìyẹn dàbí ó dàbí brown àbí bloody ó brown àbí ó dàbí ẹ̀jẹ̀ ó dàbí bloody bíi discharge ni ìyẹn máa ń ṣẹlẹ̀ tí èèyàn bá wà tó bá ń ké bóyá ó ń ṣe menstruation lọ́wọ́ àbó ṣe parí menstruation tó dẹ̀ wá ń rí discharge yẹn nu kọ́lù ẹ̀ máa dàbí brown àbí wà bloody so then then nǹkan náà tún wá wà ìyẹn yẹ́lò yellow, yẹn nǹkan tó máa yẹ́lò yẹn ìyẹn náà ó lè wà ó lè má ní kọ́lù ó lè má ní ó dọ̀ o so white ti white ni tí atẹ́gùn bá ti fẹ́ sí white ló máa sábà máa ń di yellow ṣùgbọ́n tó bá gbé yẹ́lò tó wá tick yellow tick yellow àbí tick green ìyẹn bóyá infection bóyá bíi gonorrhea àbí bíi pelvic inflammatory disease àbí bíi vaginitis àbí àbí àbí bíi bacterial Bacteria vaginosis àwọn yẹn infection làwọn yẹn tó bá yẹ kó ti di deep deep yellow àbí deep green àwọn yẹn ni infection. àwọn tẹ wá sọ yìí èwo lobìnrin lè ní tó lè tó lè fún ní wàhálà àbí kí ló máa ń fà á kí kí kí nǹkan tó ń jáde lójú ara obìnrin kí ló lè mu gírínì kí ló lè mu kí ló lè kí ló lè kí ló lè mu di nǹkan tẹ́ pé nǹkan ọkùnrin ò gbọdọ̀ pàdé ẹ̀ tá a di wàhálà kí ló máa ń fà òun náà ni mò ń ṣàlàyé títí white yẹn kò sí wàhálà nu white yẹn èyí tó dàbí omi kò sí wàhálà nu ẹ̀ èyí tó yẹ́lò tí kò yẹ pé bóyá ó deep yellow kò sí wàhálà ńbẹ̀ but tó bá ti di deep deep yellow àbí deep green ìyẹn ni pé infection ló fà á bíi gonorrhea bíi pelvic inflammatory disease bíi bacterial vaginosis bíi vaginitis oríṣiríṣi virginity vaginitis. oríṣiríṣi infection ló máa èyí tó jẹ́ wàhálà nínú ẹ̀ ni èyí tó dàbí deep yellow or deep green àwọn ẹni wàhálà àwọn yẹn ló ní di treatment. èyí tí a pè ní wàhálà yẹn sà tó bá ti wá tó bá ti ń jáde lójú ara obìnrin irú obìnrin bẹ́ẹ̀ kí la máa ṣe inú a máa rún ni abẹ́ á máa tá ni orí á máa fọ́ ni ẹ̀dùn á máa dùn ni kí la máa ṣẹlẹ̀ sóbìnrin tí irú nǹkan báyìí máa ń jáde lójú ara rẹ̀. irú obìnrin bẹ́ẹ̀ yẹn ó lè máa ní bíi itching ó máa abẹ́ á máa yún àbí kó dàbí pé tó bá ti ní nǹkan tó bá ti fẹ́ bá ọkùnrin àti obìnrin ṣe papọ̀ ọkùnrin ṣe nǹkan papọ̀ ó lè dàbí pé ó fìlì bíi sọ bíi egbò. lójú ara. ẹ lójú ara òun náà níwà comfortable torí pé kíní tó ń jáde yẹn á máa rùn òun náà a máa fi perfume sábẹ́ lẹ́ẹ̀ẹ́ máa rẹ́ lómi tó bá ti ń fi perfume sára lẹ́ẹ̀mẹ́wàá ìní abẹ́ ló ń rùn tó bá bọ́ pàǹtì ẹ̀rù pé àdàbí àdàbí ògì ògì yẹ́lò tí téèyàn pọ́n. bẹ́ẹ̀ ni bóyá máa ń rí nìyẹn tó bá rí báyìí sáà kí lọ́nà eh, eh. àbáyọ kí lọ́nà àbáyọ báyìí kí lọ́nà àbáyọ. ọ̀nà àbáyọ ni that this ọ̀nà àbáyọ tí mo fẹ́ sọ̀rọ̀ yìí is medically approved and is natural kéèyàn wá rice starch là ń pè rice starch omi inú rice tẹ́ bá bọ́ìlì rice kó tó jiná àwọn omi tó wà ní orí ẹ̀ yẹn ká máa ń yọ dànù yẹn ká yọ ká jẹ́ kó tutù díẹ̀ ká wá gbé mu ká mu láàárọ̀ ká mú lọ́sàn-án ká mú lálẹ́ láàárín ọ̀sẹ̀ kan bọ́lọ́run ṣe ń bẹ tẹ́mi ẹ̀ ń bẹ èèyàn lè rí discharge mọ́ èèyàn lè ẹ lè gbé fóònù yín kẹ gọ́ọ̀gù rẹ̀ bóyá òótọ́ ni mò ń sọ àbí mò ń parọ́ téèyàn bá ti mú rice ẹ o ẹ kí ni rice omi rice kéèyàn máa mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ fún one week ẹ lè gbọ́ discharge mọ́. bàbá ọkùnrin tí obìnrin tó ní nǹkan tó green àbí tó brown tó ti tíìkì tó ti di gonorrhea ọkùnrin tó bá bá obìnrin bẹ́ẹ̀ lájọṣepọ̀ kí ló lè fà fún ẹni bẹ́ẹ̀ ṣẹtiri most discharge is not there, there is no medical alarm in discharge except tẹni ẹ bá ní any infection tó ń tó ń trigger the starch yẹn gonorrhea bíi pelvic inflammatory disease bíi uh, bacterial vaginosis trichomoniasis so oríṣiríṣi oríṣiríṣi oríṣiríṣi àwọn the starch tí ènìyàn bá tí àwọn infection tẹni ẹ bá ti ní ó lè fà á kéèyàn ní discharge so tó bá pẹ́ irú infection yẹn tẹ́ni ẹ bá ti lè isolate infection tóun ní tó dẹ̀ ti treat ẹ̀ tó dẹ̀ mu oògùn omi omi omi rice yẹn torí pé nǹkan tí mo tẹ́ni ẹ bá ní infection tó ń fa discharge ó tẹ́ni ẹ bá lo kíní rice omi rice tó bá ń gbé pé kò ní infection kankan tó kíní yẹn because kò ń ṣègbà tí àwọn bá ní infection kíni kómi tó máa jáde o ìyọ́n lè má ní infection kómi tó máa jáde tó jẹ́ natural ni ó kàn ó kàn ó lè jẹ́ bí a result of ovulation a result of pregnancy a result of being aroused in sex so tómi bá ń jáde tó bá ń pọ lásán lomi ẹ just normal normal discharge either yellow either white o either omi lásán rice omi rice máa gbọ ṣùgbọ́n tó bá jẹ́ pé infection ni ló ń fa discharge bíi gonorrhea bíi pelvic inflammatory disease àtàwọn tó kù omi rice yẹn ó máa stop discharge yẹn bọ kò lè mú infection yẹn kù. ok ó máa stop ẹyin ṣùgbọ́n kò lè cure ẹ̀ o lè tó bá ń pé tó bá ń pé di tó bá ń pé di starch yẹn tó bá ń pé bí agonorrhea ló fà á hmm. àbí bí abipedic inflammatory disease ló fà á but tó bá ń pé bóyá èèyàn kan ní di starch tí ì ṣe pé bóyá infection di starch because most àwọn tó ní di starch most of wọn kì í ṣe infection hmm. most most women tó máa ní di starch wọn kì í ṣe kì í ṣe infection ló máa ń fà hmm. majority of them ó kẹ́yẹ́ kí n pín lẹ́ra kùn sí bóyá èèyàn lóyún ó wá ń rí omi ara omi ara ń jáde lára ẹ̀. ó ń damira. ṣé ṣé ṣé ṣé infection ni ẹ sà. Hmm. àbí bóyá bí abirùn sìn ara obìnrin move torí pé bóyá ó fẹ́ súnmọ́ ọkùnrin ó wá ń da omi wá ń jáde lára ẹ̀ ṣé infection ni ẹ sà. àbí bóyá obìnrin fẹ́ ovulate omi wa omi ó wá ń fìlò omi torí pé àwọn egg yẹn ti ń form ṣé infection ìyẹn ń ṣe infection ṣùgbọ́n èyí tó bá jẹ́ infection sign tẹ́ máa fi mọ̀ pé infection ni pé kì ṣe white o most àwọn tó máa ní white discharge wọn ní infection àwọn tó máa ní light yellow light yellow discharge wọn kì í ní infection ṣùgbọ́n àwọn tó bá ti jẹ́ pé deep yellow àbí deep green àwọn ẹni infection. Baba. bàbá let me now put this to you sir ẹni tí ó wá ń tí nǹkan green tó tíìkì tó brown tó ń gé ara rẹ̀ tọkùnrin bá bá rẹ níbẹ̀ lágọ̀ṣepọ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ọkùnrin bẹ́ẹ̀. disease tó fà á àbí infection tó fà á tí ẹni ẹ fi ní discharge ẹni ẹ náà máa kó ni àfi tó bá lo condom. bàbá tó bá rí báyẹn ẹni ẹni omi tí ẹni omi ìrẹsì tí wọ́n ń yọ dànù lórí ìrẹsì téèyàn bá ń lò ó ó lè stop kéèyàn má discharge mọ́ni bọ̀ kò lè mú gonorrhea kó ń bẹ̀ kí wá ǹjẹ́ ǹjẹ́ gonorrhea ṣó tiẹ̀ ṣe ó ṣe ó ṣe ó ṣe é wò nílànà tìbílẹ̀ tó ṣe é wò ó ṣe tọ́jú. tẹ́tìrí tẹ́tìrí gonorrhea ibi tí gonorrhea burú sí ni wípé gonorrhea is uh, like a bacterial infection bacterial infection ni gonorrhea so gẹ́gẹ́ bí dókítà òyìnbó gonorrhea ò kì í ṣe big deal láti wò ní dókítà ní ìlànà ìbò nílànà òyìnbó just injection kan péré lẹ́ni ẹ̀ máa gbà tálẹ̀ máa fi yá wọ́n máa ń pè ní rosephine injection tó bá ti gbà kò nídìí pé ó ń dààmú ara ẹ̀ kó lọ́ọ́ máa mu àgbo bí wọ́n bá ní rosephine injection ẹyọ kan kó gbé sọ́wọ́ ẹni yẹn ẹni yẹn gbogbo gonorrhea rẹ̀ kò bá jẹ́ pé gonorrhea ọjọ́ pípẹ́ ẹyọ kan péré ó ti wà ókè. Hmm. kò dìgbà tí èèyàn bá nu àgbo kéèyàn tó treat gonorrhea gbogbo àwọn tó máa ń mu àgbo yẹn ó máa ń kì í sínú ni bẹ́ẹ̀ ni. wọ́n kì í sínú ni. ó máa ń kì í sínú ni tí èèyàn bá ní èrò sephin injection tí èèyàn fi sínú vein yàn ẹyọkan péré medically wọn ó wà medically certified ẹyọkan ẹyọkan rosefin tí èèyàn bá ti fi sínú vein ẹyọ ó ti tó láàrin tó bá wá fi jọ́ kejì kò ní rí pọ́ọ̀sì abẹ́nítì mọ́ gbogbo àwọn tó máa ń lo kinní yẹn máa lo àgbo àgbo á máa but abẹ́rẹ́ yẹn òun á mú kúrò kan ni. abẹ́rẹ́ ẹyọ péré ni bẹ́ẹ̀ ni péré ni. bàbá ẹ fi nọ́mbà yín lẹ̀ fáwọn tí ẹ fi yín fáwọn wọ́n pè yín ara tó ń dààmú ara sọ ẹ fi nọmba yín sà o o oh 95 28. lẹ́ẹ̀kan sí i. 090 60 75 95 28. ẹ ṣé o a máa rí yín bá orúkọ yín o kẹ́ tó máa lọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà. èmi ni wòlíì dókítà akápò ìbùkún Daniel.